قال رحمه الله والإحداد ألا تقرب المعتدة من الوفاة شيئا من الزينة بحلي أو كحل أو غيره وتجتنب السباب يعني اللعل ونحوه تجتنب السباب كل إلا الأسود يعني لا بأس أن تصبغ رأسها آه، الباء بصبغة السوداء بصبغة السوداء إذا كانت كبيرة وكثر مثلا الشعر آه، الأبيض قال بإمكانها أن تصبغ شعر رأسها بالأسود لكن غيرها آه، فلا ف آه، لكن الأسود والأحمر أنا ورد في الحديث أنه وخاصة الرجل لا تصبغ لا يصبغ الرجل كبير شعر بالأسود إما يترك الشعر الأبيض أو يطبقه بلون يميل إلى حمرة يميل إلى حمرة لأنه إذا كان واحد كبير يصدق شعر إما شعر رأسه واللحية بالأسود العلماء قال هذا فيه تدليس فيظهر كأنه شاب وهو ليس بشاب فيتركه إما يتركه شعر رأسه أبيض أو إن أراد تغيير اللون فإلى حمرة لا إلى أسود هذا بالنسبة للرجل أما المرأة آه، فلها آه، أن تصبغ شعر رأسها بالأسود نعم في أي حالة وتجتنب الطيب كله كله ولا تختبب بحناء ولا تقرب دهنا مطيبا ولا تمشط بما يختمر في رأسها و ولا تمتشط بما يختمر في رأسها يعني لا آه، يستخدم الشيء الذي يسقط شعر رأسها كأنه يحلق آه، شعرها آه، وكذلكم بما فيه الريحة ريحة طيبة الطيب لا تمتشت به يعني إذا كنا لا تداهن كذلك لا تجعل آه، دهنا في في شعرها وخلاصة قولي أنه آه، لا تخرج كامرأة آه، التي ما ما ما أصابها شيء هذا هو الذي أراد الشريعة وال... لا لا الصابون الذي فيه هذا ليس بالطيب هذا ليس آه، بالطيب نعم في إحرام قد يقال لا تمس إذا كان صابون في ري من باب الاحتياط وإلا صابون وصابون ليس بالطيب هناك طيب الرسول صلى الله عليه وسلم قال لا تمسوا طيبا فهنا تمس الطيب تتروش فليس أنه ما تداهن تداهن آه بدون وأشياء وأيضا هناك من مسألة من النوازل خروج المرأة المعتدة إذا دعت الحاجة إلى الخروج فهذا بقول عامة الفقهاء المعاصرين أنه يجوز لها الخروج كما لو كان لها مثلا موعد اختبارات في في المدرسة فلها أن تخرج لتكتب الاختبار وكذلك إذا كانت امرأة عاملة تعمل آه، إذا كانت آه، تعمل إذا كانت تعمل فلها أن تخرج آه، إلى عملها إذا دعت الحاجة إليها يعني هي الآن ما في أحد ينفق عليها ما أحد ينفق عليها آه نقول لا تموت جوعا فتمشي إلى عمل بل بإمكانها أن تمشي إلى السوق تمشي إلى السوق و... إيه، حتى لو لم تكن لها دكان هناك تتسوق إن دعت الحاجة إلى ذلك وإلا الأحسن آه، لأن المعتاد كما ورد في الحديث من آه من وقف معها فهو كالمجاهد الساعي على الأرملة, على الأرملة والمسكين المجاهد في سبيل الله ففيه أجر عظيم آه، جدا جدا غفل عنها كثير من الناس وإلا لما احتجت آه، آه، لما احتجت

إذا ما دعت الحاجة إذا أعطوه إذا في دولة تمنح لها آه، إجازة إجازة بمقابل لكن إذا أعطى إجازة بدون مقابل فهنا أقامت حاجة إذا كنا بدون مقابل فليس لها مدخل آخر آه، تعيش عليه هي وأولادها أو من تعول آه، أنها تخرج لكي تبحث عن رزق الله سبحانه وتعالى هذا هو وعلى الأمة والحرة قلنا داني كما اقترحت الحداج باب يتنكى لو هنا باب عدة àti àtìfọlá náà wípé nínú ṣẹ̀ríà tó àwọn ìdájọ́ ń bẹ níbẹ̀ nínú rẹ̀ òun ni ẹ̀ẹ́dà yìí ni pé àsìkò tí obìnrin ó fi tí ó fi wà nílé tí ó fi wà ní inú ilé ẹ̀ẹ́dà nù ẹlẹ́ẹ̀kejì òun náà ni èyí tí tá a bá fẹ́ túmọ̀ rẹ̀ ní Yorùbá a ti fi pé wọ́n ń ṣe ọ̀pọ̀ bọ̀ tó dáa ní pé ká pè é ní àìdá kápẹ́ ní ẹ̀dá kápẹ́ ní ṣìdáàdù ẹ̀dá àti ṣìdáàdù èyí tí ṣẹ̀ríà tó pé nù ẹ̀dá ẹni tọkọ yẹn bá kú oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá ìbáàdà ní eléyìí ẹ̀sìn ni gẹ́gẹ́ bá a ṣe ń kírun gẹ́gẹ́ bá a ṣe ń gbàwẹ̀ bá a ṣe ń jọ sàká òun náà ni. ẹlẹ́ẹ̀kejì bókú bá kú fún yàn ó dáa kéèyàn ó kákẹ́dùn ká jòkó kí á jòkó ìjòkó yìí wá ní ìpín sọríṣi méjì báyìí pé ní ọkùnrin ní àbẹ́ni tí èso obìnrin tí èso obìnrin súnà ní wípé èyí gbọ́dọ̀ jòkó nílé tayọ ọjọ́ mẹ́ta ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta tó bá ti di ọjọ́ kẹrin ìrìn kálukú gbàdí iṣẹ́ ẹ̀ lọ bọ́tẹ́ obìnrin tọkọ rẹ̀ kú òun lọ́kùnrin bàtí máa ń ṣe ẹ̀dà ní ẹ̀dà rẹ̀ yóò máa ṣe ṣèdáàdù náà ni rárá ń pè ní ṣèdáàdù ṣèdáàdù náà ni wípé àkómá kó má máa yọra báwọn obìnrin mi ò ṣe máa yọra à ń múra òde à ń tagilẹ̀ pápánpá à ń katíkè à ń lélàálì à ń létí ro à ń ṣe wá ń ṣe yìí ní tí ó máa túmọ̀ sí invitation nígbà téèyàn ń polówó ọjà yíyún kò tọ́ fún irú obìnrin bẹ́ẹ̀ àmọ́ ǹdólewẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí ń ṣe opó yóò wẹ̀ yóò jẹun yóò pààrọ̀ aṣọ yóò lọ́ṣọ yóò dirun gbogbo ohun téèyàn ń ṣe pátá òun náà ni òun ló lè ṣe lópin ìgbà tó yẹ pé ní yóò kàn límìtì ìjáde rẹ̀ kò ní máa jáde ní bó ṣe máa ń jáde tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà. a sọ ẹni tí ọkọ rẹ̀ kú tí ò sí nǹkan tí yóò jẹ àwọn alẹ́ ọkọ wọn ò yà sí àwọn mùsùlùmí aládùúgbò náà wọn ò mọ tó kan nọ̀rọ̀ wọn torí pé ńlẹ̀ yorùbá tó bá kú àwọn èèyàn gbà wípé káwọn ó káwọn ó máa lè yá olókùú lówó wọn gbà wípé ni. nígbà kan tá máa ń tá máa ń ka ẹ̀kọ́ gbogbo àwọn táwọn táwọn gba ẹ̀kọ́ táwọn ta ẹ̀kọ́ ládùúgbò ọlọ́run ti bá wọn ṣe é nù wọ́n mọ̀ lọ lóòdù ẹ̀kọ́ sí ilé olóòkú wọn tó bá ti wá dé tó bá ti ń lọ ẹ̀kọ́ kan àkàrà kan ẹ̀kọ́ kan àkàrà kan béèyàn mìíràn bá wá kí wọn bí wọ́n ṣe máa ṣe é nù títí ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́jọ tìǹbà máa ń ṣe tí ó fi pé wọ́n ń ṣe eléyìí pẹ̀lú àníyàn wípé àwọn ń ṣe sàárà ìyára máa bá òkú wọn náà kò sẹ́ni tó dìnnà yìí pé sàárà ń bá òkú eléyìí ni nǹkan tí àwọn àfa alùsùnnàtì wàlìjàmá kọ pé bàtà gbogbo wọn wọn panupọ̀ wípé sàárà ń bá òkú wa kódà ká máa ṣe sàárà fún òkú wa ọ̀ràn yẹn ni o wẹ̀n tí o ti ní òkú lọ́rùn bàbá ni ẹ̀gbọ́n ni àbúrò ni ọmọ ni ọmọ ṣe sàárà fún ọkọ ni ìyàwó ni tó ó dáa àwọn bàbá ṣe sàárà ó ní bí sẹ̀rí àti làákalẹ̀ irú sàárà ká máa lè sọlé olóko di rẹ́sítọ́ráǹtì eléyìí ò dáa àwọn sàádé ní wípé ẹ ká máa ká máa sọ ẹ ilé olóko di ilé tá à ti máa ń jẹun ilé oúnjẹ ilé oúnjẹ eléyìí ò dáa kò dáa rárá kò sí lára ẹ̀sìn bákan náà pípín òtútù lára ẹ̀sìn ká máa wá sọ wípé ní à ń ràn kú lọ́wọ́ ọ̀yà máa lè rẹ́ gbogbo tá ń ṣe òun ò sí nítorí ọlọ́run o bákan bá ń gbé ẹ̀kọ́ òun wá nítorí ọtọ ọlọ́run ọba súnà nù lálàyé nǹkó yìí wa wọ́n bá ń gbé ẹ̀kọ́ pé gẹ́gẹ́ bó ti wà ní hadithu Jafar Jafar wà tó kú ní sẹ́yìn sọ̀rọ̀ fáwọn pé ní nǹkan tí ó kó àìrójú bá wọn lé Jafar ó ti wá bá wọn ẹ̀yin aládùúgbò wọn tí àjọ ń gbàdúgbò ó ti di ọ̀ràn yẹn fún yín nísìn ó ti di ojúṣe fún yín kẹ́ ẹ máa lè gbé oúnjẹ fún wọn aládùúgbò ní máa ń lè dáná fún olókùú kiri pé olókùú ló tún wáá gbé kókó ọkà àkókò ẹ̀kọ́ kaná tí wọ́n náà wọ́n ń dáná fún àwọn aládùúgbò eléyìí òun kákíyèsí bàbá rẹ sọ ìtàtí máa ń gbé kókó ẹ̀kọ́ tútù wá ni ó dà tá tí wọ́n bá ń da nídàá pé à ń fi ṣe sàárà ẹnìtìpa rẹ káta ẹnìtìpa rẹ ká méjì àtàkàrà gbogbo wa àbí wọ́n ṣe índómì gbogbo wa àbí wọ́n fi iṣu agbe wa àbí wọ́n pọ̀ ẹ̀kọ́ agbe wa tí èsì pé wọ́n fi ń tà ni yìí ń dà kò tí wọ́n gbé fún àwọn àtòkòkò fún eléyìí kò sí láìsí ń bẹ̀. so ǹjẹ́ tí wọ́n wá gbé wá bẹ́ẹ̀ sọ pé ní ẹni kálukú ti ń bọ̀ àwọn tí wọ́n wá kí àwọn olóòkú tàtà ń bọ̀ wọ́n pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọ́n pọ̀ èyí pé kàtà pé bóyá wọ́n lé láàdọ́ta ẹnì kọ̀ọ̀kan bí wọ́n ń bọ̀ ń tó gbé búrẹ́dì lọ́wọ́ gbé búrẹ́dì lọ́wọ́ èyí tó gbé ẹ̀kọ́ lọ́wọ́ gbẹ́kọ̀ lọ́wọ́ èyí tó gbé ń dòmí lọ́wọ́ táwọn ti ṣe ogbé lọ́wọ́ èyí tó gbé tó ti ṣe ogbé lọ́wọ́ so àwọn oúnjẹ yìí tí wọ́n ti ṣe ó ní àsìkò tí ó lè gbà tó lè gbà tí òfin ní bàjẹ́ mà jẹ́ àwọn tó máa ń wá dídá àwọn tó ń gbé lọ́wọ́ ni àbáwọn míì tí wọ́n gbé lọ́wọ́ ẹ̀sán bá dé nígbà tí wọ́n bá jẹ́ ń bẹ̀ ní láìláì fún bẹ́ẹ̀ yíwọ̀n ní láì fún bẹ́ẹ̀ torí pé kì í ṣe wí pé wọ́n ṣe ìṣèkáàzù ẹ̀ ní ìpè ọlọ́run ti bá wa ti à ń lè jẹun kò sí láì fi ń bẹ kí wọ́n jẹ bákan náà àwọn aládùúgbò ta rí pé àwọn eléyìí náà kò rí ẹ̀ka àtọ́ fún wọn ká lè gbé fún wọn kò sí láì fi ń bẹ tó tá a bá lè gbé fún ìpadà bàjẹ́ ni so ìwọ̀sí ni alimalu muhtaramu shari'an owó tí ń jẹ́ property mùsùlùmí ntí ntó ní ọ̀wọ̀ ni tí wọ́n á yẹ ti lè gbé fún àwọn olóko pé sàárà ni pé ojúṣe àwa aládùúgbò tá a lè gbé fáwọn tí o kò kú fún ó ti di ó ti di liability yìí ni pé ó ti di ọ̀ràn sáwọn olókùn lọ́rùn nígbà tí wọ́n á jẹ́ tán pátápátá táwọn ò sì káwọn ò lè jẹ́ tán òtúkùn náà ní pé ní yòókù wọn àwọn àpèjì tán wà nínú ìdókòwò wọn ó jẹ àdìkàdìgbẹ fún àwọn èèyàn níta tó ká kíyèsí àárín ìpa ẹlòmíì lè kan ó kàlè lọ lé àwọn onímọ̀ míì tó jẹun sún náà kọ́níkà àwọn tá máa ń pariwo pé ká má jẹun àlọ́lé wọn báyìí kódà àwọn èèyàn ń jẹun ni kò lè jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ nù. tó ní kúrò ní wípé ìṣe pé gbogbo oúnjẹ tí a bá ti rí ní olóòkú ibi tó kó tó kó kó fún un náà ní haramu. tó tá a bá dá àjọ tó pọ̀ tá a jọ ń ta àwọn ilé ká ìpínlẹ̀ tí àwọn èèyàn jẹ ń àbí ká gbé ilẹ̀ tajà ká fi ìkàkùn bá a sòfò bí nǹkan. àmọ́ ìta nǹkan ni wípé káwá sọ di tó kéwò nígbà tó kò fi kú yìí nísìnyí alhamdulilayi ìyá tó ń ta ògì ọlọ́run ti ba ṣé kò ní kiri ògì mọ́ bá ti ṣe tálà àárọ̀ fún wọn nù tó ọ̀gìn yìí tọ̀ ẹ̀kọ́ kalẹ̀ iye báyìí ni èyí tí ń ta ẹ̀kọ́ nígbé ẹ̀kọ́ rẹ̀ wá ọ̀nà òní kiri ẹ̀ mọ́ ẹ aládìẹ di pé eléyìí ẹ̀kọ́ ní one thousand ló wà ń ìyá ẹlẹ́kọ̀ọ́ kejì náà dé ìyá ẹlẹ́kọ̀ọ́ kẹta náà dé ìyá ẹlẹ́kọ̀ọ́ kẹrin náà dé tó bá wa nù ẹ̀kọ́ one thousand ẹ wá sí wọ́n wá ṣe é bẹ́ẹ̀ fún ìyí tọ́nà bá lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa gbọ́ àwọn amọ̀sọ́láwò kan lẹ́yìn nílẹ̀ yorùbá wọn ni kí wọ́n ń ṣèṣirò ìkó tó kú bá kú tán lẹ́yìn ìbáyájọ́ méje pàṣẹ tí wọ́n ṣe tán lónìí ń jọ̀hún wọ́n máa ń pè ní wọ́n máa ń pè ní jọ̀hún wọ́n máa ń pè ní jòkó àdúrà lónìí wọ́n ti ń pè ní fìdáwò wọ́n bá wá ṣe tán àwọn fámìlì ṣẹ̀ wá jòkó wọ́n wá gbé káwọ́sà jáde káwọ́sà jáde táwọn kan kan sí rẹ́kọ́ọ̀dù wọ́n wá gbé jáde owó ẹ̀kọ́ tí alágbájá gbé wá yè báyìí ni owó títẹ̀ alágbájá yè báyìí ni owó ògì tí alágbájá wá yè báyìí ni àwọn táǹgbé wá yè báyìí ni wọ́n ra ta yè báyìí ni òróró yè báyìí ni tó tán bá wá sí kalẹ̀ bá ṣẹlẹ̀ míì wọ́n ó sí nítòtò two hundred thousand àbí jù bẹ́ẹ̀ lọ tán bá wá sí kalẹ̀ tán tán bá sí kalẹ̀ tán wọ́n á fòtò àkàní ó sàn wọ́n dára ní pé tọ̀ àwọn ará alágbájá gbogbo àwọn àna wa pátá ẹnìkọ̀ọ̀kan ten thousand so ẹ̀ẹ́dẹ́gbọ́n bá ní ọmọ obìnrin tó ti lọ́kọ sáńkú mẹ́wàá ten ten thousand lọ́nà mẹ́wàá one thousand náà balance bá wọn pé nù tọ́ àwọn ilé ìyá ìyá alágbájá ìyá eléku àwọn ilé yín dáa ìyá eléku náà tó gbà náà àwọn ilé wọn wọ́n mú tí wọ́n wá tí wọ́n ṣe wá ṣe é nù wọ́n lọ́n bá bá wọn ṣe ìgbà míì wọ́n lè rí owó ìmù tí ò tó ju nǹkan wá lọ ìyókù ẹni tó tó lòdì náà yà dá pò ó rọ̀ bí hànú ó jèrè mu ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹni wípé wọ́n sùn sọ́ọ̀tì náà ni máa dé pé tọ̀ ẹ̀ ń wò yẹ ẹlẹ́wà òun ẹ̀kọ́ lẹ̀ nígbà tá a bá ti láti ta gbogbo owó tán pa wọ́n ní two hundred thousand tàtàwọn àtàwọn dáwọ́ ní pé ẹ̀rẹ́ kan láì bínú fáwọn oní covid nineteen yìí àwọn táwọn fi fẹ́ ní iléèwé aládàáni wọn ò fún wa lówó bóyá táwọn fi fẹ́ ní iléèwé aládàáni ló pọ̀ àwọn táwọn fi fẹ́ ní iléèwé ìjọba náà ni pé àwọn àgbà táwọn gbọ́n lé ìjọba pàmẹ́tì jìnnà fi fún wa nígbà èsì bá a dé bẹ́ẹ̀ ẹ̀ kókó ní mà tó ní kúkúrú òun ò ní tó iye sanwó àmọ́ bóyá two hundred thousand ní gbèsè wọ́n sì rí ibi tá a ṣe àbí fifty thousand naira gbogbo àwọn ẹ̀rí tó kù ẹ̀fí lẹ̀ ẹ̀fọ́ ọlọ́run ọ̀kà so àwọn padà báyìí dé ọmọ olóòkú yóò fi kọ́kọ́rọ́ bọ ẹnu lẹ́kọ̀ọ́ ni tó bá yà sá lọ jẹ jẹ gbogbo eléyìí à ń fara nira wa ní ìtọ́lọ́run ò rán wa nù ìtọ́lọ́run ò rán wa ìtọ́lọ́run ọba rán wa ní pé ní gbogbo ọmọ tọ́lọ́run bá ní fòbìrẹ̀ ń bẹ láyé kó tọ́jú wọn bó bá ti lágbára àmọ́ ńgbà tá ń bẹ láyé kò kọ́lọ́run kó jẹ́ gbogbo wa ká rí yọnú òbí wa kálọ̀n kó jẹ́ ká náà tara ọmọ nísìnyí èèyàn á tọ́jú òbí ẹni ni àmọ́ kórè òbí kẹ́rin pé ẹ̀sùn á lówó àti gbowó oṣù nínú ìjà lọ́sibítù ẹni tó lòun ti gbowó oṣù ti lọ́sibítù tó wá lé jíjọ́ kì í tán bá ní pé ìyá rẹ̀ kó ẹgbẹ́ bá rẹ̀ kó yóò wá máa fẹ́ràn wọ́n pa òrìlẹ́yìn ìṣe ò dáa ni ìṣe ò dáa rárá náà ni ó tún kù mọ́sálà kan lọ́ndà òfin ìtaka nísìnyí báàbù àlẹ́ẹ̀dà mm-hmm. àti ìdádù mm-hmm. ó tún kù tààzíyà níta ń pè ní tààzíyà òun náà ni wàázìkù yìí ni pé ká bùn àwọn ilé olókùú ní sùúrù lágbọ̀n tààzíyà nù ká bá wọn kẹ́dùn ká bá wọn ṣeré torí pé nítorí iná ni pàápàá tó yẹ pé ní. Eh, kò sí gbìyànjú ìdàgbà tó náà á rẹ kí òbí ẹni ó pẹ́ náà ni àti wáyé pé ó lè jẹ́ pọ́ọ̀sì nígbà tó yẹ pé ni yóò jẹ ọmọ ni àbẹ̀wò làwọn gbogbo àwọn tó bá ti ṣáájú wa nínú àwọn ọmọ kọ́lá wọn lákàtúntò kó ṣàforíjì fún wọn káàzíà ni wípé ní ká lè wọn sòrò àkọ́kọ́ ká sọ bára wọn ẹ̀ẹ̀kejì ká bun òkú ọmọ tó ti kú ká bun ládùúà ẹlẹ́ẹ̀kẹta ká sọ fún pẹ́tọ̀ ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ọba tó mẹ́ta ntí tààzíà tó kó fún mi tààzíà wá ní sábà ti sìnkú tán ìwọ̀n tó bá fẹ́ kí olóòkú kó kí wọn níbi tí wọ́n ti sìnkú tán kí nǹkan lóko gba ilé ẹ̀ lọ so kò sí láì sí àwọn fámìlì àwọn mọ̀lẹ́bí àtàwọn ọ̀rẹ́ àwọn tó yẹ pé ní ọ̀rẹ́ ààyò ọ̀rẹ́ ààyò ẹ pé ní tí ẹni tí òkú bá kú fún ẹ bá ń di kájọ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ wọn ó bá délé òun jọ jòkó àbí mi pín tọ̀ láti máa bùn olóòkú ní ní sùúrù ẹni tí ò bá sí mẹ́ngbà náà ló lọ ní ló lè kí wọn ló bù wọn sùúrù ló ṣàdúrà fókù wọn fi wọn sì dìde àmọ́ kiri ká táwa táwa nàtẹ́lẹ̀ pápá jùlọ àwọn táyé pé ní julusuhum lẹ́tà lè zẹ́wìlì máyé tí anasatun ṣe pé ní kò sí oúnjẹ fún wọn bẹ́ẹ̀ ṣe pé ní oúnjẹ bá ń bẹ́ẹ̀ kò sí àbíkójòkó oúnjẹ ni pé ṣe pé ní jíjòkó wọn ó ní ti ń ṣe lára tó kò kó fún bí n kó jòkó ó dáa bóyá ọ̀rọ̀ rẹ̀ ni ọ̀rẹ́ tímọ́tímọ́ bóyá bàbá ni bóyá ọmọ ni bóyá ọkọ ni bóyá kìnnìkan tó kílì yìí ó jòkó ó kò sí láì fi ń bẹ ìpínta ni pé kó jòkó ọjọ́ méjì ọ̀kẹ́ta kọ̀ wọ́n pé kí wọ́n fara àwọn kan máa ń pẹ́ tọ̀ bó ṣe rí bó ṣe rí ni yóò kò sí kò sí láì fi ń bẹ òkà tó ń gbọ́ yé wípé ni kúnnà nàá ọ̀dọ̀ jòló sáyẹ́ndà pé tí ò nítumọ̀ káwá jòkó ká bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ láti rí kíní tó yí ni nìyá ha ọ̀sán pẹ́ni tó pé ní tí jalisati yìí ó ń sùn pé ìnájú àti ìtutù ọkàn ìbalẹ̀ ọkàn máa ń bẹ níbi ìjòkó rẹ̀ yóò kí kó jòkó ó dáa bẹ́ẹ̀ kí tún ni kí tún ni kí tún ni kí tún ni. ẹ̀gbẹ́ kí náà fẹ́ ẹ káàtàárọ̀ báwo ni iṣẹ́ bá kà lọ́ọ́ fi kù. kí tún ni so àgbẹ̀pẹ̀ tazia ìyẹn lè ṣe tazia lórí fóònù ìyẹn lè ṣe tazia pẹ̀lú lẹ́tà ìyẹn lè ṣe tazia pẹ̀lú ziyara ṣùgbọ́n níta lè ṣe ṣe tazia nù then ìbáàdà tó wá lágbára jù tọ́pọ̀lọpọ̀ èèyàn ti máa ń fẹ́ẹ̀lì tó kò bá kú òun náà ni ìjọsìn tá ń pè ní sùúrù tí ìwé ṣe sùúrù ẹ̀jọ́sìn ni tó kò bá kú ọ̀pọ̀lọpọ̀ èèyàn pàápàá jùlọ láwùjọ tiwa nílẹ̀ Yorùbá wọ́n máa ń fail wọ́n máa ń fail gidi àlẹ́ máa wá rí máa wá pariwo aláàánú ń ti lọ ooo àṣírí ń ti tú ooo kò lè dá fún mọ́ ooo kọ́nà lè bá ní ooo kọ́nà ṣe kìíní kan ní ooo. ẹ̀yọ́ lọ́run lẹ́kọ̀ọ́ sínú kan já ooo. gbogbo eléyìí àwọn èèyàn tó máa wá fà á irú ẹni bẹ́ẹ̀ èwo ló àyò máa afúgbọ́lù kí ló dáa ṣé káfílẹ̀ kó lè jẹ́ sẹ́nu kan ni àbí kágbá mú. ẹ sí ọdún mi kàn gbójú rẹ ńlá. ó ti wọ́n dà. òun náà tiẹ̀ ní lọ. wọ́n ah, jà wọ́n tó lẹ́nu wọ́n bá sílẹ̀ ìjà wájú ẹ̀ sí ọ̀rẹ́ àti wọ́n ti fà ni. òun náà ní lọ hmm. kò ní lọ pélé yìí ò dáa nínú àwọn àbàtì ò tó ń dáa <laughs> nínú àwọn àbàtì ò tó ń dáa ẹni pé káàlà ń lè kí olókùú wọ́n ti mú wá sọ̀rọ̀ pátápátá tí wọ́n ti mú rẹ́rìn tó bá wá kú díẹ̀ tí wọ́n èdè lókùú wọ́n ni àti fẹ́ẹ́ débẹ̀ àti fẹ́ẹ́ débẹ̀ o nǹkan wá rẹ̀. so eléyìí o ẹ̀fún èké nìyí o ẹ̀fún èké mọ́ni. Wọ́n ti wọ̀ ẹ́ rákùnrin, wọ́n ti mọ́ so ẹ̀kún èké ni eléyìí ò da eléyìí ò da kìí dandan ní ká sunkún níbi òkú nam ọkàn ó bàjẹ́ àmì ká mọ wá tàkálàfà ká máa wá sígbà tá à ń sunkún tá à sì sunkún ẹ pé ní àwọn tó tó ah àbẹ́ màá rí nǹkan aná láti rí ìṣẹ́ sọ̀kún nìkan náà nù so ẹ̀tẹ̀ ní tẹ́sí yìí tọ́lọ̀ bá ní kí ẹkún wá kò sí láti fi yàn fún fún òun ṣe ọlọ́run sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn pé ní alùpàlìbù yàzánù ọkàn gbọ́dọ̀ bàjẹ́ gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ò bá ṣàánú lára rẹ̀ kó fi kẹ́dùn tó kú àmọ́tá pè ní o so alùpàlìbù yàzánù ànábì lórí sallallahu alaihi wasallam wàlà àyínú tàdímẹ́rù omi ó bọ́ lójú aláhàpàrọ̀ tó láti ní omi ó bọ́ lójú ṣùgbọ́n bí ó gbìyànjú ni pé ní wàlá naqulu illa ma yurdi rabbana kíyàn wá dirẹ̀ mú kó dirẹ̀ mú ẹ pé nǹkan tí ó jáde lẹ́nu ọ̀dáadáa ni ó jáde lẹ́nu bí Islam kọ́ wa nù ó mọ̀ pé àgbẹ̀jú àti ìtumọ̀ sí ìfàwákà ẹ̀ wá rí táǹpẹ̀ ní fìdáhù. tawájú òkú kálá fìdáwù eléyìí kò sọ o kò sí nǹkan pè ní fìdáwù o Allahu ta'ala a'lamu. قال والحرة الصغيرة والكبيرة قال الفراسة وعلى الأمة والحرة الصغيرة والكبيرة الإحداد سموش إحداد التلايم واختلف في الكتابية àmọ́ ẹni tó bá fẹ́ kírísítẹ́nì ǹjẹ́ òun náà ṣe ìdádù ọ̀tọ̀ ní ẹ̀ńdà ọ̀tọ̀ ní ìdádù àbí kò ní kò ní í ṣe so ìyóhùn tí ẹnu bá kà ẹnu bá kà yóò ṣe pọ̀ tí ẹnu ò bá kà wípé kò ní í ṣe wàláìsà alẹ́lẹ́mọ̀tọ̀ lápàtí ìṣẹ̀dá àdún ẹni tí ẹni tí bá ń ṣe mọ̀tọ́lákọ̀ ẹni tí wọ́n kọ̀ kalẹ̀ ẹni tí wọ́n kọ̀ kalẹ̀ ní sọ ẹ̀dà lọ́wọ́ wọn ní ṣe ìdájọ́ wà tó jíbárù alḥuratu alkitabiyatu àlá àlẹ́dà wà tó jíbárù alḥuratu alkitabiyatu àlá àlẹ́dà so ẹni tó bá jẹ́ kírísítẹ́nì lóbìnrin tó fẹ́ mùsùlùmí eléyìí tó láti yóò ṣe àìdá o tó láti yóò ṣe àìdá tìlùwàfáàtì wàtọ́lá tìlùwàfáàtì wàtọ́lá pẹ̀ yóò ṣe àìdá tìlùwàfáàtì yóò ṣe àìdá tù tọ́lá pẹ̀. ní kí ẹ kìtàbí àti bá fẹ́ mùsùlùmí. ẹ yọ wa ẹ ṣèdádùn náà ni pé fi ìfẹ́ láàfù wà àìdá tù.